mo ti pálọ̀wé ńjọ́ tí bàbá wa yàtọ̀ ní ìwé à ń ṣe ìdáwó rẹ̀ onímọ̀sọ́ owó rẹ̀ lọ títí àtiwájú náà wà wájú rẹ̀ lọ́tọ̀ láti bẹ̀rẹ̀. bá náwó pé ẹ̀sìn dáadáa Mùsùlùmí kankan nílẹ̀ Yorùbá bí ọ̀sá ìjọba ni. Ààrẹ pẹ́sidẹ́ntì Mùsùlùmí kankan láti jẹ Yorùbá rí. Gbogbo àwọn tí wọ́n ti lórí akéwì wọ́n ti sí. Ìtọ́lá sọ́jọ́ ti rí akéwì. ìbẹ̀rù ìbẹ̀rù ẹni tó ti bẹ̀rù dáàbò tó àti àwọn ọmọ onídọ̀ yóò bá yẹ sí èèyàn rí ẹyẹ sí ẹyìn àpò kù ẹyẹ sí èèyàn rí ẹni ọba ọmọ kiri yìí láàárọ̀ àti kọ́lọ̀ ọ̀la ni yóò bá yẹ sí èèyàn rí. gbígbé gan-an ni òbí ní wọlé ẹ̀yà dọ̀rọ̀ wò dáadáa ẹ̀yà fẹ́ràn ara wa. Mo ń sọ ní ìsìn pé àwọn olóṣèlú ti wá lọ́yọ̀ọ́ bí tí wọ́n dórí wọn pé kí wọ́n ṣe ní ti ìyẹ̀yẹ tó bá kù níbẹ̀ pé ẹ̀yà máa mẹ ni ọ́ bá kàn ẹni ọ́ bá kàn ní ẹ̀yà gbárùkù tì. Ó nìkan Tinubu tó sọ pé mi lọ́kàn ẹ ti ó wí lásán ni. rẹ̀ ó ṣe jẹ́ ẹnu ọmọ àdébí ádámà láti bọ̀. wọ́n lè ti jẹ́ tó ní ó wí bẹ́ẹ̀ àwọn ọ̀mọ̀wé kan bẹ ní ọ̀yọ́ ti èsì bí àní àwọn yunifásitì wa ní lẹ́ẹ̀kọ́ tẹ́kíníkì wa ni wọ́n para wọn jọ wọ́n lórí rédíò wọ́n lè sọ pé pé sani ń sọ. àbí ọba jẹ́ pé ẹ̀ Tinubu fẹ́ rí níbu Buhari àwọn àwọn sọ pé ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta. nígbà tó ń bọ́ sí sọ̀rọ̀ tára rẹ̀ ó ní èmi lọ́kàn. ẹgbẹ́ kínní yìí wá èmi lọ́kàn. mo á béèrè mo ní àwọn èèyàn náà àwọn ọmọdé kan lọ rè sọ pé wà jọ́tì kò sì rí dínkù kò pírẹsidẹ́ǹtì. Ah, kí ni mo ti yẹn tó ọ̀rọ̀ wọ́n lè máa rò bẹ́ẹ̀ lọ́mọ yanjú ọ̀rọ̀ tó ní èmi ò fẹ́ kí wọ́n pa ní másà èmi náà ò sí i. èmi náà fẹ́ di ìtàn. olùfura màmá fẹ́ di. ìtàn tí kálukú wa bá fẹ́ dà ó ní ẹgbẹ́ kálukú ni. ẹgbẹ́ mi ti gbọ́ lálùú mi ti bẹ̀rẹ̀. ẹ̀wọ̀n mi tó ti ẹ̀wọ̀n mi ti ń bá a bọ̀ ṣé tó bá dọ̀la sáfà àmọ́rí náà ni. ìrẹ́ yìí yóò bá mi. yóò bá. yóò bá yìí sí ìyẹn lè ṣe. ọlọ́wọ́ tó wà rè. Alba. البرع يبقى àtàyẹ ń bẹ lọ́dọ̀ àwùjá ńjọ́ táwa náà bá ní wàhálà àsìkò ìjọ náà. kọ́lọ́mù wọn dá ẹnìkan ó mú kanú àwọn ọmọ mi ìkọ́jà lọ́lá ó kó gbogbo owó wa tá gbogbo ọjọ́ ṣèjì lé lọ́wọ́. lẹ́nu yòókù oníwárí ọ̀ni òyìnbó sí pánlẹ̀. Àwọn oníyẹn. Ìgbéraga òní. Àwọn oníyẹn. Nígbà tẹ́lẹ̀ ìtọ̀rọ̀ ìyá. Àjọ̀dọ̀ náà. Nígbà pípọ̀ wà fẹ́. Yóò orí òní dìdí, orí òsì. Àmọ́ bí ó ti lórí. Orí ìlú. Ìtú. Àdé ọgbà ẹ jẹ́ kájọ gbà ẹ jẹ́ kájọ gbà pé ní ọlọ́run bá ti yàn ó ti yàn án lọ́mọ fẹnu sáájà ara wa má ká sì fẹ́ràn ara wa ẹ jẹ́ kí gbogbo wa ká padà sẹ́yìn. àgbogbo sí tọ́fẹ́ mọ wàhálà dání ẹni ọlọ́run bá ti yàn ló ti ẹni ọlọ́run bá yàn wàhálà ìlọyàn èmi èyí olóṣèlú èlú kò sí tí wọn fẹ́ kó ṣètú ṣe ó dà wọn orin tọ́lọ̀ ń bá ń ṣe kóró ṣètú ọlọ́run má ṣe wúwẹ̀ fún mi láyéláyé. kí ló dé bàbá. ẹ sàmì ni wọ́n ah. yẹ ẹ̀fọ́ tó máa rẹ̀. orin tẹlifíṣàn lọ́nà ti kóró ṣètú. orin tí ò last. bí bá ń lọ bá ń lọ bí bá ń lọ gbàtọ́ bá gbàgbẹ́ lọ́jọ́ bàtí háwó. àbí kọ́ mú náà lọ. Allah. <laughs> oore wo ní bẹ lọ́dọ̀ olóṣèlú oore tó ní limit. ìmáàmù ní edi fọ́mà. àbí ìmáàmù kò ní di fọ́mà ìmáàmù láyé. àfa kò ní di fọ́mà àfa láyé. àbí tó bá gbẹ́rùn tí o bá ti gbàyàwó jọmọ tí o sì gbẹ́rùn ládùúgbò tí o sì kówó mọ́sálásí jẹ. àpẹẹrẹ ìwúyẹ́ kò kọ́. tẹ́nì kan bá ń ṣe ìjọba lọ́wọ́ tó sì fẹ́ tí o sì kà ọ́ kú ọ̀kadà kú ni ó. torí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe káńsù pé ẹ fẹ́ jókòó pa àwọn atájọ́ tó ṣe yìí bí àbáwọn atájọ́ bára wa lẹ́nu òṣèlú ọ̀jẹ̀ tí a máa nù wọn ni o lè sọ ní ẹ̀yìn ọ̀rọ̀ náà rẹ̀ ni wọ́n ló sì máa náà tó tó mọ òní wù. ọ̀la òsì nígbà tó ń lọ. ẹ jẹ́ gbogbo wa náà mọ́nà bá bẹ́ẹ̀ lọ sọ ọ́ náà fẹ́ẹ́ náà sí. mọ́nà mi lọ sọ ọ́ mi àwọn falẹ̀ náà fún sí i. One.

نفسه ومن أساء فعليها من فعليها وما